àkọ́mọ bá wá dé gẹ́gẹ́ pé èso nìkan ni ah, ó yẹ kó tọ́ bí jù ní ọmọ náà torí bàtà ń pelé ẹ̀kan afúnyẹ̀ ló jẹ ìgbà tí kẹ́ wá délẹ̀ tán ah, ó yẹ ká lè rí kíni ká lè fúnyẹ̀ lóyún oúnjẹ tó pé bá ń fi ìgbéyàwó wá ààrẹ náà ni ọmọ ààrẹ ni wọ́n sọ pé ọmọ nìkan ní ààrẹ lọ́mọ wá ìtúgbéyàwó ti ń gbèsè ayé yẹn pọ̀ ó pọ̀ ju ọmọ nìkan lọ ààrẹ ọmọ wa náà wọ́n ní wọ́n wọ́n bàbá mi ìwọ talu ìwọ bàbá nàbí ní kéèyàn lè pẹ̀rẹ̀ fúnra rẹ̀ bí abẹ́ ọ̀pá fà fún àmì ní ìwọ bàbá ni nígbà tí a bá rò sí pa àbá lónìí wọ́n ti fi wọ́ rẹ̀ lẹ́nu ọ̀gbọ̀nà afá àgbà kéèyàn lè pa àtà ìwọ bàbá ní tó bá yàtú sí bàbá rẹ̀ ńkọ́ ìyẹn náà bí lẹ́yìn tí ò ní bàbá gan-an àbí náà bá tọ́ pé inú owó yẹ sí mọ́ ọmọ òrukàn tó bá jogún ẹ̀ẹ́pánu owó فاسدة نعم حديث هراك وقو ساق من باب من حديث عبد الله بن عباس ومثلا عبد بن عباس قال الذي جاء ومن قال الله أني أنا بن محمد صلى الله عليه وسلم عقد ẹgbẹ́lọ́ akọ yìí káàkiri tọ́ba ní pa kíkọ akọ làálò tọ́ba ní ìyẹn ṣe òbí náà kí ni akọ lẹ́nu kòtò pa kíkọ fọmọ rẹ akọ àníwáládé kòtò ẹ̀kẹ́ akọ àbáwò ó lé níbi ó ṣe bàbá rẹ níbi ẹ̀yà kìí. Aláàánú lè pa àkíkọ̀ fún Hassan àti Hussein Kabushan Kabushan àgbò kọ̀ọ̀kan. alimami Abu Dawud náà gbà wá àti Ibn Khuzaimah nínú sọ̀rọ̀ ìrùtún àtàwọn afáàmì náà ṣùgbọ́n alimami Abu Hatim Ar-Razi rọ̀ṣọ́nà ọmọláwọn jẹ́mí àkọ́nàkọ́ bá akẹ́gbogbo wọn àwọn ní àdíyẹ́fì yìí lọ́dọ̀ tàwọn mọ́rúsálùmí pé òun wọ́n ti ẹ̀ pé ní al-Imam Ibn Hibban àwọn náà tó gbà wá ṣùgbọ́n èyí tí è ṣe túrù ti Ibn Abbas ẹ̀nà ìgbà tó jọrú ẹ̀ wá látọ̀dọ̀ kí ni Anas ibn Malik tẹ́kù jọrú ẹ̀ tí ìtọ̀dọ̀ sàábà kan náà ìyẹn láǹpẹ̀ ní kí ni oníṣàwáyé bù pé tí wọ́n bá tẹ̀lé mọ́rísà lélẹ̀ ìtàbátọ́rọ́ náà mi tọ́nà ẹ lórí hasan wallahu alam náà ẹni al-aqiqatu min zaba'il qurb wal ibada àkíkọ nínú ẹran ìjọsìn ni káàfin súnmọ́ lọ ìyẹn ló bàtà bẹ́ẹ̀ sàkíkọ ká máa rí pé ìjọsìn la fẹ́ ṣe ká máa rí pé ordinary òde àbí muslim àbí ordinary òde làkíkọ kì í ṣe ordinary òde kí láti hàn kí kì í ṣe ordinary òde ẹ rí i pé káàpá mẹ́gẹ̀ ẹ̀sìn ló sọ òde abẹ́tòde kò ní tẹ̀lé wù ní tẹ̀lé àbí tẹ́ pé gbogbo ẹ̀ kíkì lápá láti kò sẹ́ni tí ó mọ̀ àbí tì fọdélé ó ní dọ́gbọ́dọ̀ ṣe kí ni dọ́gbọ́dọ̀ pa déètì gan ta ló bá yín mú ọlọ́ọ̀ni sábẹ́ bí ó ti déètì pinlẹ̀ àbí kí nǹkan bá yẹ ló kú ọlọ́ọ̀ni ló tún sọ ẹ̀rí sọ̀rọ̀ dé táwọn ọ̀dà aláwọ̀ pé abẹ́ ṣe ìsílẹ̀ o abẹ́ ṣe kíní kan òṣùgbélé yàwó mọ̀ kíní yàwó mọ̀ sàbí ìdí torí tá a bá ń gbé àníyàn tọ́lọ́run síbi ìjọsìn tá a bá ṣe ní ládá òfin máa fún gbogbo tẹ́lẹ̀ lórí ti dàṣà pé kó máa dàṣà nínà kò wá ní rí nírí gíní nírí ìjọsìn. wàyí àṣekúrò nílá ìfàhálà aláàní mẹ́tì fàjádúdé lùwẹ́lẹ̀ a ní ìkómọ̀ àfihàn dúpẹ́ fọ́lọ́ ni kí ó tún ṣe orí lọ́tùnlọ́tùn fún wa min zakarin aw unsa wọ́n fún alọ́mọkùnrin àbí ọmọbìnrin nam àbí dúpẹ́ fọlọ́run ni alimam ahmad rahimahullah ta'ala wọ́n ní al-aqiqatu sunnati rasulillah sallam ìlànà tani ìlànà anabi ni wàkọ̀dẹ̀ akọ̀ anil hasan wa anil hussein àníyàn pa ẹnu fún hasan àti hussein وفعله أصحابه والتابعون أو صعب شيء أو صعب شيء نعم أني وراء حديث تكفون أيقان يقع أنا توقف أنا في الصين سيد إجو كان هنا قا أبي جانا كان هنا إيه بقول جدي ما يدري torí kó jura wọn lọ nílẹ̀ yorùbá yẹn wọ́n fi afẹ́nà àti òsín ìbejì ni wọ́n ní afẹ́nilẹ̀gbọ́n òsín ní kíni làbúrò ṣùgbọ́n ní ọdún kan péré náà ni wọ́n gbà lọ́wọ́ ara wọn ṣùgbọ́n tó bá tó afẹ́nà àti òsín tó bá tó fi jìlẹ̀ kùnú tó bá ti gbìyànjú lọ́tọ̀ọ̀tọ̀ ẹni à ah, ẹ̀wọ̀n sọ afẹ́nilẹ̀ tó sọ sí <laughs> pẹ̀lú àtẹ̀yìn lè sọ pẹ̀lú àtẹ̀yìn lè sọ ìsìn torí pé àwọn àtàní àti ìsìn mi ìgbẹ̀lẹ̀ náà wọ́n yé kíni wọ́n yé sí kejì. nam wọ́n ní àwọn ìlúkọ́ náà kọ̀ ọ̀kọ́ fún wọn wàlá kí ń jẹ́ alẹ́ fún hadith ṣùgbọ́n àti tiẹ̀ tó wá bèrè wáyà bèrè wáyà tó Abu Dawud wà nẹ̀sáì àlẹ́ mọ́ àti nẹ̀sáì àwọn ìgbà wọn sún mẹ́nu wọn riwaya mi tọ́ka anáwó akọ àníwúmọ́ kàbùṣẹ́yìní kàbùṣẹ́yìn fẹ́ràn méjì méjì ló dégé ní ló pa riwaya mi nìyẹn ló wà nù sunan abida ó wà nù sunan àmẹ́sáyì pé ẹran méjì méjì ló pa fàfọ́ ha ziyadata jama'atu min al-ulama kódà nígbà tá a fa agbé méjì lùsẹ́gbẹ́ ara ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa á ní sẹ́lẹ̀ kejì yẹn gan ló dégé ní lónìí lẹ́yìn ìwọlé lẹ́kẹ̀jì èyí tó wà nù nàṣáyà àti àbílẹ̀ àwọn olùkọ́ ẹran méjì méjì làbẹ́ ìgbége ni ó kà fún wọn nínú àwọn tó lórí rẹ ní abdulhaq wabun ah, dafiq al-eid wọn àfa gbà ní ọ kama akhraj ibn hibban wal-hakim wal-bayhaqi ah, ibn sakan gẹ́gẹ́ àwọn afọ àtàkàní àti gbà wá lọ́dọ̀ yàwó àìsàkà àná wò hápọ̀ àníwọ́mọ́ yàwó mọ̀ sáábìí pé ànábì ó pẹran fàfàmà húmá ó ṣe kíni ó fún ẹ lórúkọ wà àmọ́tọ̀ ánìhùmọ̀ àzà wà àmọ́tọ̀ ánìhùmọ̀ àzà àwọn nǹkan ìdọ̀tí òmùkó lára wọn àmọ́tọ̀ ánìhùmọ̀ àzà tó gbà lérò pé ó fárí wọn ó ṣe kíni ó fárí wọn gbogbo kẹyà ń lẹ máa nẹbi sálẹ mi lọ alìsí ló lọ mọ yóò tá lóbi wá ń ṣe ẹ́ ànàbí yìí áwùlá bìlìmọ́mì nínú mi ní àǹfọ̀sìsì ànàbí yà wọ́n lè jẹ́ alákọ̀ọ́dọ́ gbogbo wa àbí káàlì tọ́ta ẹ̀yin náà lẹ́sẹ̀ ẹni tó bí ẹ̀fọ́ máa ń áàlì fánàbì gan gbọ́mọ wá fánàbì ẹ̀fọ́ mọ̀ yìí ní kíni ẹ̀fọ́ ló kọ ẹ̀bá fi pàníkì fún ọmọ wa yìí. nínú kòtọ́lọ́ tó fánàbì mu a fi yàn lọ́kọ àbí obìnrin tó ń fẹ́ẹ́ sánẹ́bí sánẹ́bí ò ṣègìní tí ànẹ́bí ò ní tẹ́lẹ̀sì ń parẹ̀ nígbà bá ti padà fún yẹn kálẹ̀ kí nígbà tó ti láàrin lọ ẹ̀ ń sà wá tó kà á bí mo máa ká nílẹ̀ Qur'an mo fi fún ọ sánẹ́bí ni bàbá rẹ̀ ní pẹ̀lú àná ìjọ wà lóyún gbogbo yẹn ló fi wà lóyún fún. àmì ní pé kẹ́kẹ́ pé ọmọ ọmọ rẹ̀ làwọn eléyìí ọ̀rọ̀ ànábì ó pẹran fún ọ ó fún ẹ lórúkọ ó farun wọn pàjá alábọ́dá láwú àlóòkọ àwọn ìkẹ́pẹ́ wàá jẹ́ nǹkan olóòrùn ìlú òfìrà orí yẹn mọ̀kálífà bíbálíkà àádọ́tọ̀ jàìlíyà wọ́n ní bánàbí ṣe ó ṣe tó yàtọ̀ sí ìṣesí àwọn ará jàìlíyà الذين يضعون على راسهم مولود كتلة فيها دم من دم العقيقة. دي بكام أنا بقى فاضي وما تكفي كانوا دول دول دول wọ́n fòun si wọ́n wá fi ra àwọn ẹ̀jẹ̀ lára ẹ̀jẹ̀ gíní ẹni tó bá pa ìtọ́mọ̀ tí ń gbàjà ni ìlànà ọ̀sọ̀ fún àyè ìbá nǹkan ẹ̀sìn tó dé àṣà ẹni kan bẹ́ẹ̀ ni àṣà tí ti bá mu kò sí pàtàkì ní nìkan náà ń tẹ́jì àṣà ẹni tí ọlọ́ọ̀fẹ́ ìrìn ẹgbẹ́ àmì ètò lè kíni tó tẹ́jì àti tẹ́lá fẹ́ gbé pàwọ́ yìí fún àṣà àìmọye àbá tó ti ṣéǹjì àbí gbọ́jọ́ ní kálukú àti mọ̀ yìí nílé kálukú ìmọ̀ sọ àtà tó wà tẹ́lẹ̀ tí ò ṣe kí ni tí ò sí mọ́ tí ẹ̀ láwa tẹ́ bá kà mọ́ táwọn bá ń bí fáyín àṣà wọn àtọ́ pé ẹ̀tù wọ́n ní ìtàwọn ará àbìkan lásìkò kan kí wọ́n jọ máa ń ṣe pẹ̀lú pé wọ́n ṣe nítorí ìṣẹ́jà wọn ti báyò ẹni wọ́n kẹ́kọ̀ọ́ gbọ́n máa ń ṣe ẹni gbàtọ́ bá tó rọ́ fún bẹ́ẹ̀ náà ẹni tó bá lọ àṣà bí méjì tẹ́ni tí ti kan kẹ́kọ̀ọ́ ni wọ́n tó ń ṣe yìí kọ́dọ̀ fi débi nǹkan ọ̀gùn tó bá gbé mọ́tò tó fọ́n sáfọ́ tó gún mọ́tò jàpá ọmọ ètò ìjọ ní ọkọ̀ bẹ́ẹ̀ fi ẹ̀rẹ́ pé ìwé lélẹ́yìn ló ṣàkiri. àbí àbí àbí kírísítẹ́nì lọ́gbẹ́ fẹ́ ní kódà kó máa sọ̀rọ̀ àwọn tó ìjọba ọ̀gá àìwé bàbá ìtọ́gbé dání ayé òlélẹ́yìn gbé ẹ̀rí bẹ́ẹ̀ ni ayé ayé tuntun tó pọ̀ bí yìí ni ọjọ́ tó máa tó kù wẹ́sẹ̀ tó ṣe mítìmí jọ́nù ṣe mítìmí. ayọ̀ so àìmọye àtàkùn àlẹ́bí ìdíkìlì ló gbádà nù nígbà tó papọ̀ owó ẹ̀sìn àìsímọye àtà tó àpò ibi táyà ti mọ́ sábò sí nìyẹn tẹ́ ẹ bá ń lo àtàrin ní ọ̀fẹ́ ilẹ̀ àtàrin náà èyí tẹ́ bá ní òbámu ìgbà ní àdìgbò gbogbo àkàlẹ́ ẹ̀mọ́ ìrèké ni ẹ̀mọ́ ń papò. náà wọ́n ní fáwọn àbájọ ìwọ́n إلى أن العقيقة سنة مؤكدة لذلك ما فاجأة السنة فأكمل عقيقة وأنها في حق الأب في حق فاني الأب وجوشي فاني وجوشي بابا سنة فأكمل يتجو الأرنال سنة لو من سنة مؤكدة أمانا على المسيح على wọ́n pè ní fárú. ìbá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tí èmi tún máa sára wọ́n pè ní wájú. ìlẹ́gbẹ̀ẹ́ ló kí àwọn pé àlùwítírù ẹ́ fárú. ìtọ́gbà lẹ́nu súnmọ́ tún mọ̀ àkàdá nítorí pé ó di ẹjọ́ ọ̀rẹ́ yẹn tán. bàbá àbàdọ̀ ìríyàkú ìlà àwùjọ òbí ha àwọn kan ìrí àbí rárá o dẹ̀dẹ̀ ni. àwọn ti kọ̀ ìríyà ta ni wọ́n fi alìmọ́dáwò yẹn ti fi ẹ́ ẹ́ abu daud azọ̀ìrí olóńgbé lánàá nẹ́kùzọ́ láti nẹ́kùzọ́ ìrìnlẹ̀ ìgbé tó wá gbé lárugẹ tó kọ tíra tó fi yànjú ní alìmọ́ abu muhammad bin hasmi al-andalusi ọmọ abúmọ́dájì ní ọmọ mọ́dájì ní ẹ̀kọ́ èyí mọ́dájì kékeré àwọn afáàmọ́ ẹ̀sìn jẹ́ kó ní mọ́tà ẹ̀bẹ̀ lẹ́kàrún ìgbà mi bẹ̀rẹ̀ ti jẹ́ bá fọmọ ẹ̀ lékè ṣùgbọ́n bá lọ́wọ́ ẹ̀ mú ọ̀rọ̀ wa tó pààyàn ní ẹ̀rẹ̀ àmẹ́lì ní sámọ́tò sínú ní ọdá tó mọ́tò sí wọ́n gbọ́ mi fọ́ ọ̀dẹ omi adájọ́ níbẹ̀ ni àmẹ́lì ní amọ́tò sí ni kò ní amọ́dá ìtọ̀ sí ẹ̀rẹ̀ kọ́kọ́ àyẹ̀ lẹ́rìn àyà mẹ́rẹ̀ ni ànẹ́bí ní ọmọ èkì àti kàṣíwájú tààbẹ́ fi lọ́kọ̀ àbí tí ó ti ìdílé ọkọ̀ rí tàbí àmì ìfẹ́ fún lágbàjá tó bá dákẹ́ bóyá ń tijú ni ó sọ pé lè ètò ìgbà ni ànẹ́bí ní fa ètò nù ha sòkútù ha ìdákẹ́ ẹ̀rin túmọ̀ pé ti gbà tó bá kí pé dáadé ẹ ṣe o kọ́dà mo gbà á ah, mo láìkè mí náà láìkè wọn kí ló dé ó tún fi pé ó ní ìdákẹ́ ó bírèkì yẹn ó sọ ẹ̀fẹ́ yẹn kọ́ abalẹ̀ ká ó ní ìdákẹ́ ah, ó out eré àmì àlejò fún àlejò ní kó bóyá wọlé dákẹ́ kó máa dọjọ́ wájú pé ojú kẹrin ò fẹ́ sọ̀rọ̀ ni ó tún sọ̀rọ̀ pé òun ṣe kí ni òun láìkẹ́ ni ẹ ẹ̀fọ̀yírí àmì ara ò àmì náà hadisi ẹlẹ́ẹ̀kejì hadisi yàwó aisha lánàá bí àwọn ọ̀sán àti wáyé pé ní amọ́rọ̀ ànábì pàrọ̀ láfẹ́ ayò akọ anìlùgbòlám pé ká máa papọ̀ mọ́ ọkùnrin ṣàtàní mútàká sí àtàrí ẹran méjì tó dọ́gba wà anìlùjárí yáfùsáàt lọ́wọ́kọ́ mọ́ ọkùnrin ni ẹran ọ̀kan tó dọ́gba ẹran ọ̀kan àdífì alimam Tirmidhi gbà wá nínú sunan wọn láti náàdì tó sọ ẹ̀fẹ̀ nínú ni wà akhraj ahmed alimam ahmed wọn wá tó má àdífì mi wá nínú musnad wọn wal arba'atu àtàwọn àṣàbù sunan mẹ́rẹ̀ẹ̀rin an umu kurufin ka'adiyya nahwa látọ̀dọ̀ arábìnrin kan tí ń jẹ́ umu kurufin al-ka'adiyya hadith tó tún jọ mọ́ eléyìí agbẹ́tọ́lájú ọjọ́ ọmọ ẹni tẹ́ẹ̀kan àtọ́gbà yàtọ̀ á ní kí ni ó jẹ́ ṣááìlú fún àdéhùn ilé náà nípa abẹ́rẹ́ kọ́nu àdéhùn onírìn pé àkíkọ́ kápẹ́ran tó mọ́ ìtẹ́sìn gbé wa ní wàá wà mí àdé láti òjò bìhà àwọn tó ń tẹ́tẹ́ nínú ẹ̀rí tó múre o àwọn sọ̀rọ̀ ìríyà torí pé ìyàwó àìsà pé àmọ́rọ̀ ọ̀hún amẹ́ríkà wọn yẹn láṣẹ ẹ̀rí kẹ́rìmọ̀ àmọ̀rọ̀ ni àwọn ògbà wo kí ni ó jẹ́ ẹ̀dẹ́ ni ṣáájú nínú ẹ̀rí wọn ni lẹ́yìn àmọ́rọ̀ yẹ dúró alẹ́ ìdúró lórí amúnù ọmọ tí wọn rò dúró azáfẹ́ àfẹ́ lẹ́yìn àmọ́ lakọ̀ àbí àlàáfẹ́ lẹ́yìn àmọ́ àlòjú ṣùgbọ́n kì í ṣe mọ́tílá ìpínlẹ̀ ní kí nǹkan ló gbọ́dọ̀ dún ṣùgbọ́n nǹkan tó lè gbé fún ìgbẹ́dẹ́ wà ẹ máa ń fa mọ́sùn ló ṣe ṣàlàyé àwọn afọ oníbàlágà lórí báàbò àìṣà inú máa ń sọ àwọn àgọ́rọ́dù èrìkọ́ ìlẹ̀kábà al'amur ẹ̀yà aláwọn ìdí ìpínlẹ̀ àtúnláwọn ìdí ọba ní amúrù dẹ́dẹ́ náà bí ọlọ́ni ìmẹ́lù máa ṣí ìtùm ẹ máa ṣe kiri ẹ máa ṣe tó bá wù yìí bẹ́ẹ̀ ni àwọn obìnrin ìsinmi kó máa jalè kọ́ ni àárọ̀ ti ní ìmẹ́lú wẹ̀sùn amúrúlé tó ń kẹrin ọgbọ́n tó lẹ̀ bí fáwọn adé olórí pé àìpẹ̀lẹ̀ lẹ́yìn kò sí ṣùgbọ́n ẹ̀rí àwọn jùmọ̀rò ìlànà ìtẹ́jọ́ lórí àwọn nínú àyímọ́tò àrùbà inú wọn làwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọn ni pé fúnlẹ̀ pàtàkì nípa ni kò tẹ́ ìsẹ́ tó pé dandan ju tani lọ àwọn ọmọ ìrìyà فالحديث صريح أن أن عقيقة الغلام شعثان àdídì wá fi rinlẹ̀ pé ọmọ ọkùnrin ẹ̀rin méje pápá fún wà pé kọ́tùn jẹ́ àríyá tí ṣáàtún wá ìdá tọ́mọ obìnrin ẹ̀rin mélòó ẹ̀rin ẹ̀kùn tí wà ká méjì ń bóyá ní ẹyọ kan lórí ìsàkíkọ̀ o pé àwọn ọ̀rẹ́ rẹ̀ wá ń bọ̀ kí ní kan pọ̀ tẹ́lẹ̀ wọn bá pa márùn ún ẹyọ kan lórí kọ́ sí gbogbo àkíkọ̀ mẹ́. àtàbá ní kò burú lè burú tó dé ìrìn mẹ́ta làkíkọ̀ ẹ̀kọ́ ti ṣe ìṣe ádá nìyí ẹ̀rẹ́ ẹ̀kọ́ ẹ̀hẹ́n tó kọ̀ fi léyìn mo kàn pa nípa alẹ́ tó rẹ̀ mẹ́ pé bóyá káyẹ̀ lè wà jẹ́ nígbà tó di àárọ̀ kí ni kan bóyá ìwò kẹtẹ̀sẹ̀ àbí wíwí fún oníkọ̀ǹtà àbí kí ni kẹta tẹ̀lẹ̀ sí. àná ẹran méjì ló ń pàṣẹ bẹ́ẹ̀ kẹ́nà ẹ̀lẹ́fẹ́ bí sàtọ̀ tẹ́lẹ̀ ìkejì káyọ̀ mọ́ jẹ́rán lọ́mú. èyí tí ò ní ayé lára ló dúró fún kíni àkẹ́kọ̀ọ́ ayọ̀ àrùn. الحكمة في تمييز الذكر عن الأنثى أن الحكمة ọgbọ́n àkẹyẹ bá kọ̀ nípa pé yẹn dìfẹ́ǹṣíìtì láàrin ọkùnrin àtòbìnrin annal àfikọ́tà ìyá lẹ̀ sí kátó ṣúfúrù láì tààlà alàníìmọ̀ ti tàjá dóde nìmọ̀lú pé ìfẹ́ràn àkíkọ̀ yìí lẹ̀ sí kàkínàpé lẹ̀ sí ká ẹni tá pátá fi kú jọ fọlọ́run lórí pé ń ṣe orí wa lọ́tún nípa wípé abímọ alámọ̀ ká na zakaru àfọmọ ní ìmọ̀ bàtà náà ká ọmọ ọkùnrin ìdẹ̀ra rẹ̀ dékun ọmọ ń pè ayé ilé ìkiri kan fi ní oúnjẹ jẹ tí ó bá ń lé obìnrin ẹ̀dá fún ìjọ àjọ tí ó ti jùmọ̀ rí kí tẹ̀ lọ́fẹ́ kọ́kọ́ bí kí ló lóòrùn kò ní ṣe tàá túbù pé ẹlẹ́yàmẹ̀yà pé obìnrin làwọn àwọn obìnrin ẹ̀rí pé ọkùnrin lóòrùn kí ni lóbìnrin gan kọ́kọ́ fẹ́ lẹ́fí ló fẹ́ bí àyẹ̀bẹ̀kọ́ onílọ́pẹ́ nítorí tó ń jóbìnrin nítorí pé ní ìdẹ̀ra apá bímọ ọkùnrin ó tún máa ń pé bákan náà àmì tìǹẹ́nà min Allah ta'ala àti kọ́lọ̀ ń sáré nú yẹn ló fún yẹn lọ́mọkùnrin káàdà ṣukuru alẹ́ láti pẹ̀lẹ́ méjì fún wàlìlì dáríyá tí ṣàbù apákan fún ọmọ obìnrin kọ́lá bùnú kọ́yìm àlìmọ́ bùnú kọ́yìm wọ́n sọ wọ́n ní àtẹ̀fùdéèlú tàbí olè sáráfì zakari wọ́n ní ìgbọ́lá fọ́kùnrin yìí ìgbọ́lá fún tó ṣẹlẹ̀ ń bí ó tẹ̀lé ọlá tí ń bẹ fọ́kùnrin pàmọ́mọ̀ ìyáfà ọlọ́wọ́ bí alẹ́ òǹfà àti kọ́lọ́mọ̀ ìyáfà rẹ̀ ó differentiate ẹ̀ kó mi obìnrin ولما كانت النعمة بي أتم ولما كانت بي نعمة كانت نعمة بي أتم وذي فجرة تقولي إذا تقولي وسرور بي أكمل بيزي تدنو يوزكني يتقف فكان شكر عليه أكثر أي تبعد تقولي تينا يكوي تقف فإنسان أن تكون شافان اللتان يعق بهما عن الغلام متكافئتين متشابهتين في السن والسمنة أني إنت عارفين في أنا من كتاب أقام سوى دوبا كذا كتو جوراه كان دوبا كذا كني كتو جوراه في السن لجولي أتبقى يوكسي ما تيوسي mọ́lá àkẹ́kọ́ tó bí kí egun kejì wá dégé tó wá dẹ́rẹ́ ní sọ́mọ́ rẹ̀ ní ókè <laughs> sọ́mọ́ rẹ̀ ara wọn lọ́tọ̀ọ̀tọ̀ ara wọn náà ní kíyàn sọ kó súnmọ́ ra wọn. Bàlápà kún ìṣẹ̀dá òun akọbárọ̀ mílẹ̀ òkùrọ̀ kẹfìrọ̀ kí kàmá ju kejì lọ gan. Wà á ń takún náà bí láwọn ní wa ìpàdà kátó lè jẹ́ kọ́lọ́ dìkẹ́nà tó ń da white white red red black black àbí white and black white and black ní ìdíjì wà hajjimi wá tí sáìtì wọn jẹ́ ẹ̀kan náà àwọn ìmọ̀ ń ṣe àárín ìgbó yìí ẹni ẹni tí ó bá lówó ẹyọ kan kọ èmi wọn bá wọn kọ ẹni tí ó bá lówó ẹyọ àbí tí bá lówó méjì kọ ẹ wá bèèrè lọ rẹ pé ẹyọ kan tó fẹ́ láì lé ìlú lábìlú ẹbí eléèlú ló fẹ́ rà àbábìlà àti ìdílé ní abẹ́rẹ́ bí èlò sẹ́yìn tó yẹnu síra ní àbọ̀ ọmọ ẹ̀sán tẹ́ náà bá bí èlò yóò tí pẹ́fẹ́ yẹn méjì o ọrùn ti gan lórí pé ẹdúmẹ́rẹ́ tí ń kiri kan sí à ah, dọ́mẹ́rẹ́ ọ̀kan ẹ̀dá méjèèjì dáhùn wá sí ẹran bí 100 100 ó yẹ kó ti wọ àkíkọ iye kẹ́rẹ́fẹ́ padà sí èyàn lè fún wá ẹgbẹ́ rẹ ńlá kan ló fẹ́ la ó lè fún ńláńlá yẹn ra lé méjì kábàtì jẹ pé àárí orí méjì pẹ̀lú tó ẹlòmíòkà láti bá rẹ two fifty bóni tó àárí two fifty mi two fifty yẹn tó ra rẹ méjì tọ́ba rí níjọsìn kan fẹ́ kí nǹkan yẹn pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀. fi ṣàmọ́ بأن تكون هذه نظير هذه ẹni kí ilé kó jẹ́rú ilé tí lè jẹ́rú ti jẹ́ ọmọ yàtọ̀ sára wọn wàláàláwò lè tàfà ó lè tàná tó bí àkàláàfẹ́ ẹni bóyá tẹ́yà fi ń ṣe pé káfí máa dùnú àbí káfí máa rò pé àwọn nǹkan tó bá máa ṣe nǹkan tó máa máa ṣe àwọn tí ò ní ṣe kíní tí ò ní yàtọ̀ Allahu a'lam ọmọ ẹ̀pẹ́ ní kágbéyànjú méjì nǹkan ní ṣékíní ìfẹ́ ń dà alẹ́ tó lóun ti pàkẹ́ tó máa ń béèrè fatuwa tó ti pẹ́ tó ti pa tó ń lè pàkẹ́ jì ní ah, ìyẹn rú yàn lójú tó gbé tó bá pa ọjọ́ kan náà lọ́dún kíní ìjẹ́ ayé tó bá gbé ilé ẹ̀kẹ́ méjì ló ń fẹ́ ta tó bá ẹni tí agbára máa ń wá ṣùgbọ́n àwọn nǹkan àti kómo yẹ́n máa sọ pé ní àti nkojú àṣà àwòjẹ́ sí lọ ó ti ti ń pọ̀ lọ́nà búrọ́dì mẹ́sì tẹ́lẹ̀ mi ò wojọ́ tí ó ẹ̀ tó ń fi pọ̀ lọ́rọ̀ rẹ̀ tó lè lè gbóṣù mẹ́fà àbí ó lè gbé gbogbo nǹkan tó tó fẹ́ pa pa pa pa pa mọ́ tí èsì pé ìpínlẹ̀ nìyí o á lo dáàbò mọ́tẹ̀ sínú ìpínlẹ̀ nítorí ẹni wàá fi sókè wájú rẹ̀ rẹ̀ rẹ̀ kò tẹ̀ níbi kíta àwọn mẹ́sùn tá a mọ́ ká ìjọba ìjọba ìlú bóyá bí o fẹ́ pa gbogbo nǹkan ní ẹ̀sìn ìjà ń pa tẹ́ǹtì à ń pa ráìsì à ń pa gómìnà tó wẹ̀ rẹ́ nìkan wà ìyẹn náà lè wà ọgbẹ́ àkótí ìtógbó ń ṣe fẹ́ irú àwọn ẹ̀kúta ìgbà tí bá padà fẹ́ tí mi bá fẹ́ ṣe ṣùgbọ́n àwọn nǹkan ilé ẹ̀ka àwọn ẹ̀kẹ́ ìdí ẹ̀dẹ́ sábà rí ìjọsìn wọ́n ti pé bọ́ọ̀sẹ̀ ń kírun náà kó di mo ṣe máa ń bẹ àbí yóò bẹ̀rẹ̀ báyìí kan báyìí ní situation báyìí yóò bẹ̀rẹ̀ situation nígbà mi bẹ́ẹ̀ lélẹ́yìn náà wọ́n ní kó mọ̀ kájọ́ gbẹ́rí ẹran ìkejì kékeré ẹ́ kó sábẹ́rẹ́ ní àsìkò sàrá ìmìtí mo ti bá ẹjọ́ sí àti wá gbọ́ ní ọba àti ìfojú àtàwọn ojú ìfòmọ́ba náà àlìfámọ̀rọ̀ àfámọ̀rọ̀ wọ́n ti kọ́tì ìfámọ̀rọ̀ tó fún jùndùbù ló máa jẹ́ àfámọ̀rọ̀ tá bíntu mo pé bínú ni afọ àǹfààní jùndùbù ọlọ́gbà àdìsá pé kó lógo láàmì gbogbo ọmọ gbogbo gbogbo ọmọ kó lò tó wà mẹ́rin ẹ̀sìn nínú àlìfáàfì lẹ́gbọ̀n gbogbo ọmọ tí yẹn bá bí. mùrùtáhánú láti fi dógò ẹ̀yìn ìgbà pẹ́ tí lọ fi ti kọlátẹ́rà bì kan ọ̀gẹ́ kọlátẹ́rà ọ́ fún yẹn ní nǹkan tó wọ́n fi bóyá ọyọ yáwó ọlọ́ọ̀bì kẹrẹ́ ti kọlátẹ́rà ọ́ dáwó padà kó tó lè gba nǹkan padà ní wa a ti lọ fi dógò sí kan bí ti yìí láti gbà padà ẹ́ ìyẹn ni ní bí wà ẹ̀fẹ́ lè súnmọ́ ní bíèlì jùkí lọ ẹni tó ní kú lọ lẹ́lẹ́ ṣe fìdáwò àìpé àkíkọ̀ gẹ́gẹ́ ló kẹ́lẹ́mọ̀ fìdáwò gan ó súnmọ́ jù ká ló fojú kú òkúta yẹn ń ṣe lọ́tọ́ náà ṣe fìdáwò tó sì báwò á ní òyà ń wọ̀n sàbẹ̀ èyí ìjọ wò lápá ìjọ kèké tàbí mọ́ wàyó slap àá sì fárí ọmọ fáyì sámọ́ àti fún ní kíni lórúkọ àdéhìí eléyìí náà ìmọ̀ mahmud gbawa àtàwọn àfáàbò súnmọ́ ní mẹ́rẹ̀ ni ọ̀sọ̀ sáhàwò tẹ̀rùmìlì nam wani hadithi yadullu ala ta'aqqudil aqiqa ètò ìtumọ̀ sí pé àkíkọ̀ ìta kan àná akanigiri àtànfà ìyẹn lànà ìfiwé ń ta fi dógò síbi kan níta fi dógò tó wà lọ́yìn kan àìpé àti ẹ̀ǹtà ètò sí àbíkáwà náà ti tèmi kẹta àti tèmi tó a fi gbà á. وأنه لا ينبغي تركها مهما كانت الأحوال أتكلم يا كما في له gbogbo bí situation bá rí gíní mo ṣe rí kó àbọ̀ pẹ̀lẹ́ tán sọ wá ń tútù ìgbà míì ní àmì wọn ká ẹ̀rọ alówó ó yẹ kẹ́ tó lówó náà máa ti lẹ́kọ̀ọ́ kan wọ́n yọ wá ń tútù àbí àbí kọ̀ọ̀kan dín kọ̀ọ̀kan ẹlòmíì ní adúgbẹ́sẹ̀ lówó tó àbẹ́rẹ́ àwọn tẹ́ẹ̀tẹ́ ẹ̀fẹ́ náwó tọ́nà gbọ́dọ̀ tàbí kọ̀ọ̀kan tó ti lẹ́tẹ́lẹ̀ ẹ̀hẹ́n ṣùgbọ́n mí ìwà tèmi kò tiẹ̀ wá sí ìrọ̀rùn náà ló bá dé wọn ló wá fi yọ ìtànpẹ̀ lákìtọ̀ gbogbo bí tuntun fẹ́ bá ṣe wà ẹni ká gbé ẹni ká ṣe. wàlíbà kọ́lá imam ahmed imam ahmed sọ pé ní ìfẹ́ àlàmúyàkùn ìdáwó mọ́yò àkùbí pàṣípàkọ̀rọ̀ imam ahmed pé yóò bá ní ìtẹ́yìn òfin ṣàkíkọ̀ wà lọ yáwó ọmọ ìmú ìdẹ́mọ̀ fẹ́ ṣàkíkọ̀ wà lọ yáwó imam ahmed ní arúgbó àyíó kéfà lọ́wọ́ àlè mo bẹ̀lọ́ nǹkan bá tán kọ́lọ́ fi ní ìrọ́pò ibi tí wọ́n mọ́mọ́dé kàkúndé kí àwọn olówó pé anímọ́sáfẹ́ pàkíkọ́ ọmọ èkó alẹ́yà wọn muhammadu ló sàdọ́ àfihàn ẹni yẹn ẹni torí kéfà kọ́dọ̀ áhìyà súnà tó fi yé súnà àmì ìlànà àbáwọn sọ pé àkíkọ́ àti kò pàdé fún yẹn ah àkíkọ́ lẹ́nu tó mọ̀ àkíkọ́ àti ó dọ́síyà àti ilé yàgbàdé fún yẹn èwo lè yóò ṣe àfa àgbésẹ́ náà bẹ̀rẹ̀ èwo lè yóò ṣe àkíkọ́ ní tóbi kíni tóbi kíni lórí pé jẹ́ mẹ́ta kan bá ẹgbẹ́ lè sọ ti ẹrin léyà náà nìyẹn bẹ́ẹ̀ náà láti fẹ́ tó ní ẹrin yájọ wájú bù látàrí ti pé mọ̀ wájà sá àlámù ìdọ́ kọlá ìkọrùbá ìkọrùbá ní mùsùlùmí ẹni tọ́nù bá fún nígbà yẹn tí wàá pẹ̀lú tó fi ẹ̀mọ́ wáyé ẹni pàdé ti di lójú ẹni bẹ́ẹ̀ bá adé pé ètò fílẹ̀ ẹgẹ́ ni ọ̀rọ̀ yẹn. inú táwọn afá sọ òkété ìbátẹ lágbára méjèèjì pé ilé ìwọ ọmọ yìí ó gbọ́dọ̀ fún rẹ ní ìrẹsì àbí tó bá yọ kéjẹ tó mo jọ kéje kéje kí n pa kíkọ lẹ́yìn tó bá di jọ kéje kí n pa ẹ mo yẹ kó fún apá méjèèjì náà nǹkan ìdáná ẹ. alimam bin munzir ẹni sọdá pa ahmed ìgbà tí bin munzir rí ọ̀rọ̀ tí wọn àwọn ènìyàn yá òdodo lámọdé sọ o pé ẹni tí yóò bá rówó tó bá bẹyìn kan ṣe pàtàkì dé tó bá yáwó hmm, kò sí sàbẹjù ẹni òdodo lámọdé sọ o torí pé ìyáwó súnà ní torí pé iye súnà ní fàtìbá òhà abdul iye súnà káàsì tẹ̀lé ìtòlọ́lá ní. ọ̀kọ́lá ṣe pàtàkì yudin yóò ápò ànìyàtí ànìmáàlì yìí ẹni tí ó bá ní àbájọ́ ọ̀pẹ́ fún kọ́ ẹni ní owó tó jogún tó bá pa tó àwọn afáwà sọ ìyapa nípa pé ní ànábì sọ pé ní ọmọ àti fi dógbò alimam amadu ma'anawi za ma fala ya shi fala ya bawai ana ra bi dogo ni pé imam amadu ni tọmọ ẹ bá kú tẹba pẹlú fún tó fún pa kéke tí ìdàgbà kó fa fún ààrẹ pé kò ní ويقوي أبا الحولى ما أخرجه البيهقي من حديث بريدة بن حسين أن يرى كما أمو بصحيح حديث إمام آه، البيهقي تجمع له آه، بريدة يوم باكي في إن الناس يردون يوم القيامة على العقيقة أيوة، أن يبين من دون القيامة ولكن أعتقد أن ẹgbẹ́ ti ẹ̀kámọ̀ ìyọ̀rọ̀ dúná aláfọ̀lọ́wà tó kámọ̀ ẹwọ́n tó yá ìrún lágbójá rẹ̀ tó ti ẹni àkíkọ̀ rẹ̀ dà ẹni tẹ́ bàá pàkíkọ̀ fún èyí tí ọ̀dà ni wọ́n ṣe fún ẹni tí ó fi ẹ̀kú pa òun lọ̀rọ̀ yóò wà lórí alimuhim anamífà bí tẹ̀sùlùhá tẹ̀dúlù aláàtà àkídẹ̀ àbí ṣẹ̀ẹ́rọ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣe tẹ́wìn rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nítòkàn sí pàtàkì ni pé ànẹ́bí fẹ́ ká mọ́ pàtàkì àkíkọ̀ ló gbèsà fún yìí fún wa wọ̀lẹ̀ anáwò láyá ń bá jù ìhìmáàlù ha àti pé tí ó yẹ ká mọ́ nẹ̀gílẹ́tì ní ká fọ́ kékeré mu ìyẹn sọ fáwọn àtàjẹ búrọ́dà ojú àṣà ni so àṣà ó wà lábẹ́ rẹ̀ ní sábà ń sàkékọ̀ kò bá sàdánù lẹ́mẹ̀rẹ̀kẹ́ ọgbọ̀rọ̀ kò yàn tó ti gbajúmọ̀ ní yẹn lè pè yàn àkó gbàdánù tí wọ́n wá jẹ́ ẹ́ríkà fún yàn jẹ́ tó bá kùnrin wá ń kọ́ ọgbọ̀rọ̀ sí ọlẹ́ wàá lùmí ká mọ̀mọ́ ti ṣùgbọ́n tó wájú látàtúwa alùmíyìn pé fáàlì pé tẹ́ni kọ́ ṣe lọ ṣe kó mẹ́rin ká àyẹn kọ́ dí ìtòjẹ́sí tó bá lẹ́gbẹ̀ẹ́ sí gbogbo àgbà tó bá ta kẹ̀kẹ́ mọ́ ẹ ṣùgbọ́n ká fojú àṣàwò kẹ́sìn wa wà lábẹ́rẹ́ ìyẹn ní òṣèlú ìyẹn ní ọba mu. wọ́n ní wà á nà wùlà yá ń bá ju ìhìmáàlù ha kò yẹ kí ẹ̀wọ̀n kọ́ yẹ pẹ̀lẹ́ mu. faman àhìyáha ẹni tó bá yìí fàkọ̀dé àhìyá súnnata amọ̀rọ̀ bí àrùbí ọ̀sánlám wà á mìíràn bí ha ó ti yẹ súnnata náà bí ṣe kí pàṣẹ ká pé ó sì yẹ tí ànábì ṣiṣẹ́ tọ̀ náà kọ́lá fi ṣẹlẹ̀ ìpínlẹ̀ wà láyọ̀ ápù gẹ́rù ápù a ní kò sẹ́ni tí ó pa àkíkọ̀ ju bàbá lọ wàá mọ akọ nàbí ọ̀sánlám àni àtànà rùsùn falẹ̀ àná àwùlá bìlmùmí nínà mi àn fún sí i bá tó pa ànábì ló pa àkíkọ̀ ta ní àtànà àti òsèlú tẹ́lẹ̀ ànábì iná gbọ́ fún alẹ́ pẹ̀pẹ́ ànẹ́bí fi yẹn lọ́kọ́ àbí oníkẹ́jẹ́ lọ mọ́sọ̀dá fẹ́ ọ́dẹ̀ mú dé àbí lẹ́yìn ìgbà tí ó kọ́kọ́ ní òòrí òòrí ńlọwá tó bá padà rí nǹkan mú wá àbí sáré ju pé ní pinnu wà lára nǹkan ká kùránì ṣàwájú tó kà á bímọ máa ká nílẹ̀ ní kùránì jẹ́mọ́ àwọn ìkọ́ ni ó fi wá bẹ̀rẹ̀ fáde lò pírẹ́sì ọ̀nà ìbínú sọ̀rọ̀ pẹ̀ta lónìí àbí sábà ìtẹ̀ olókòwò tọ́gbà èmi ní tírẹ́dì sí ṣé ìbá ní tírẹ́dì kẹlẹ̀ wọn kò kéèké ṣe fábílì ànẹ́bì gan lè fẹ́ ẹ̀fẹ́ àti ẹ̀tí ẹ̀ lè fẹ́ tí a tó ṣe àlè ìfẹ́ ìmúkálẹ̀bì lè ṣe wà lè fún gbogbo jẹ́mọ́ olórí ìjọkùn wà lè dé tó olórí ìjọ olórí ilé kéwù olórí kọ̀ríkọ̀lú àbí ẹ̀hẹ́n ìyẹn ò sí fáwọn olórí ìlú bá lè fi yẹn lọ́kọ̀ yóò dé bá wọ́n tà nílò ní bá kankan òfin tún wọn lẹ̀ kó lórí ìlú tún lè fi yẹn lọ́kọ̀ ẹni lẹ́yìn tó fi lọ́kọ̀ ní àìbẹ̀kọ́ àyíwá bẹ́ẹ̀ lẹ́ni àfikọ̀ yìí náà ànábì èlèsí fún yẹn ṣùgbọ́n àwọn èèyàn yìí kún kọ́ àlèrè ẹni àbọ̀ ọmọ lọ́wọ́ láti ràn án lọ lórí dáadáa yìí náà ló dáa ẹ pé ẹ wo kò sẹ́ni nǹkan yẹn wà lẹ́nu wá ti bímọ ẹlẹ́nu lọ pé àwọn lágbájá yóò ti mọ ojú rẹ̀ ẹ̀jẹ̀ wà lẹ́ka wá jẹun nítorí ẹ̀ka lọ ní èlò ara wọn gbàtà àmọ̀ kò tí nǹkan yẹn wà ẹ̀ nítorí ẹ̀ka wá jẹun kọ́lọ́kọ̀ ọmọ sọ ọmọ kò tẹ́ni yẹn wà tó bá dọ́gbọ́n ṣe sìn tọ́pọ̀ ẹ̀tọ́ rí pé ilẹ̀ fẹ́ fáfẹ́rẹ́ bóò ní pé ẹ́ five thousand wọ́n lẹ́nì kan náà ní bọ̀dú bóò ní káwá jẹ́ náà yóò mọ béèrè yíyó táti mọ béèrè kò dàgbà ẹlòmíì gan ò ní mọ bí ó ti dá wa lò kò sọ pé òun fẹ́ ṣe nǹkan kò tiẹ̀ ká tó ọmọ béèrè kò sọ pé káwá jẹun tó sọ pé òun ṣe nǹkan ni kọ́ tó lè béèrè yẹn mọ̀ kọ́ dímọ̀ kan ní ẹkọ́ sáájú ẹ̀kọ́ nìyẹn kọ́ dímọ̀ ní ẹkọ́ sáájú àfọwọ́ àníṣọ́ náà ní ẹ̀hẹ́n gbóyún káwá ọ̀pẹ́ tí ó ní kẹ̀kẹ́ lọ́fọ́ ọ̀tún mú ọ̀tún jẹ́ kí wọ́n tó ronú sí ni ọ̀tún ní tọ́jú kí ni tó fẹ́ fún nínú tó dáa kákùnfin náà lọ́nà ní pàápàá jùlọ tábà ń ṣe súnmọ́ kámẹ́sì àárín gbọ́yé àmì ìtọ́ mi fi ń ṣe ìjọ́tọ́ mi mọ̀ ṣe jẹ́gà ọmọ náà lọ́sìn kẹfà délé àbí súnú sọ pé irú tá a jókòó ìlú pa wá pọ̀ tẹ̀sí pé máa ń rí torí àǹfààní kan lọ́gbẹ̀ẹ́ súnmọ́ àwọn ọ̀dọ́ àtúnwò ṣùgbọ́n ìyẹn lè wá wà lábẹ́ rẹ̀ Ah, ẹ wò kò sí nǹkan yẹn wà wọ́n abẹ́ kọ́ ọmọ ìyá rẹ̀ bẹ́ẹ̀ sábẹ́rẹ́ kìíní ẹ̀fẹ́ kọ́ ọmọ lọ́wọ́ ẹnu wọ̀ rẹ náà ní kọ́ bá ní sọ lè fi àtìsí ẹ̀ ṣùgbọ́n jò káwá jẹrẹ lórí ọmọ bíbí ẹni tí ó sì pè pè pé ìjọba bó ìwọ́n náà bó ìwọ́n náà lè fìlì wọ́n débi abúlábẹ́ àìkúnlẹ̀ àbúrò wa ní ìjọ ah, ká mọ́ ẹ̀bọ̀ wọ́n tún àti ọ̀sán fún ọ̀fẹ́ kódà tó bá lọ bẹ ṣe gan tí ò bá pẹ inú ẹ̀kọ́ ni ẹlòmíràn tó wá yóò tó kẹyìn márùn dání wọn yóò tẹ̀lé àwọn mẹ́fà kẹrin tó fẹ́ rárá pa kíní díẹ̀ fún wọn ó tún káwọn yẹn dání. ìlànà ń gbàgbé sábà ń ṣe ìlànà gbogbogbò ẹ̀sọ́ lálùkọ̀ kódà ẹni tí ò gbọ́ kódà ẹni tí ò mẹ́ni yẹn rí ìwọ́n bá kó gbogbo ayé ògbọ́ni ẹ̀yìn ògbọ́ni àbó sọ fún mi tọ́lú rẹ̀ pẹ́ni ẹ̀nà ó jọ mọ̀ ẹ̀yìn ó túnmọ̀ òun náà àìsọ fún mi ó kàn pé kéèyàn díẹ̀ kẹ̀lé kí ni ẹ wá ní gbogbo àrin agbẹ́rẹ̀ kíyèsí èdè náà lẹ́kọ̀ọ́ tiẹ̀ tó ah, táwọn ẹran alọ́ lórí ẹ̀ kì í sí ìpìlẹ̀ ní ọmọ ajé òkú ti yẹ ẹjọ́ tí bá ti gbéyàwó ìtọ́ ìrò wọ́n bá ti rọ́ lọ kí nìkan ẹgbẹ́ tó máa sọ àbí wọ́n máa pàṣẹ ara wọn ọ̀lẹ̀ fèyí o ṣùgbọ́n tó náà náà ní ká mọ̀ ràn án lọ́wọ́ nígbà bíi àtàwọn alábẹ́rẹ́ pàtàkùwà ilé dáadáa lélẹ̀ wọn kọ́ ọmọ ìrìn lọ́kọ̀ kọ́ máa pèsè lẹ́nu pé ní oníkàwá jọ kọ́ ọmọ ti ìfáìtì ẹ̀bọ̀ lọ́rùn tó láti nígbà tó ń lò kọ́ wájọ pé ó gbọ́dọ̀ ìfáìtì ẹ̀ lọ́ gbogbo nǹkan yìí agbọ́dọ̀ fàkíyèsí wọn tọ́lọ̀ nǹkan tàà náà nam wọ́n ní wàhálà dẹ́mu ayò akọlmọ̀lú ànáfì ìsìnṣàbàbà wọ́n ní bọ̀t ara àfa náà dọ̀rọ̀ àfa kan ní èèyàn náà lè fàkíkọ ara rẹ̀ ìdá làmúyà ọkọ̀ anihu لم يحق عنه لم يحق عنه أبوه أخوه إذا لم يحق عنه أبوه إن ذات أبا رفاقه tani ọba lè pàtíkọ̀ lè fún bí kó lọ pàtíkọ̀ ara rẹ̀ tani lágbájá ọ̀gbọ́lágbájá ń pàtíkọ̀ fún ara wọn èyí tó burú bẹ́ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ni ọgbọ̀dọ̀ jẹ́ńdẹ́ o torípọ̀ ti ń jẹ́ ni ẹ́ mẹ́sàn-án ló ní kí wọ́n jẹ́ mẹ́rin sí ọmọ kókó tá à ń pàtíkọ̀ rẹ̀ kò ni tó bá lè jẹ́rẹ́ fún ní àrí kò sí mẹ́sàn-án tó ní kí ẹ̀dọ́ à rẹ̀ mọ́ jẹ́ mẹ́rin hmm ẹni pé àgbàlagbà ní fáyì oníkọ́lù àtọ́ alhassan hassan basri ni anna ha mashuru atun ani torí tí ẹ̀ náà láti sílù fún tẹ́lẹ̀ wal anna hu murtahanu biha àdíkò ń gan àti dógò pẹ̀lú ẹ̀rẹ̀ yìí kàyàmbà bí àyẹ̀ ṣọ̀rọ̀ á fi fàkáàkì náà sí àyẹ̀ ṣọ̀rọ̀ àwọn àyẹ̀ ṣọ̀rọ̀ ó tọ́kẹ́ ni ẹ tètè tura rẹ̀ lẹ̀ kàyàmbà bí àyẹ̀ ṣọ̀rọ̀ á fi fàkáàkì náà sí yìí àbí tó bá mú yẹn sí kọ́sọ́dì gbà mí a ní ọ̀gbọ́dọ̀ bílẹ̀ ara rẹ bàbá rẹ gbọ́dọ̀ wá bílẹ̀ ẹ tó náà bá lówó gbọ́dọ̀ gidi kó bílẹ̀ ara rẹ ràánù àrùkí bàbá a ní ẹ̀rú wà lọ́rùn rẹ̀ kò wá lówó ibi tá bá dá nǹkan jọmọ tó bá pé ó ti dánwọ́ rẹ̀ ó ti tuntun bàbá nílùú àbí àyíwá òfin pàkíkọ̀ ọmọ rẹ̀ عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم أمر بتسمية المولود يوم سابعه أني من حديث الترمذي أنا بيقع في في أما أتي أسوق أما lọ́jọ́ kejì lọ́jọ́ kejì lọ́jọ́ kejì so ناسو kan lélẹ̀ èmi sì wá palẹ̀ forúkọ ọmọ ju ìjọ kejì lọ tábàtílé kàtílé tábàtílé kàtílé níta àmọ̀ láwùjọ wa ní jọ́kẹ̀ ìjọ ìgbẹ́ ìtò lé kẹ́nikẹ́ni jọ́kẹ̀ èjì àwọn tó pèsè jọ́kẹ̀ èjì ní ìrìnàjò padà fi kún un àtẹ̀tọ́ wá rí pé iye òjọ́ àbíká tó bímọ náà wá àbí ìyẹn tó wá fẹ́ lékè lọ́dọ̀ abúlé àti ju jọ́kẹ̀ èjì lọ ó lè ká mọ pátì ju jọ́kẹ̀ èjì lọ hmm? àti àbí àrùsàlá jẹmọ àwọn mìláka àyẹ̀fẹ́ tó nípa torí ẹ̀sìn bọ́ nífẹ̀ẹ́ sí wọn ilé ìgbìmọ̀ ẹ̀fẹ́ sílẹ̀ ẹ̀ló àìsàn ọmọ tó wá ló kọ́ mọ́ wọn ti sọ ọmọ tó ti kàálà lé ẹ̀ láti sọ àgbà tó ti jọ́ọ̀tì lu yóò pèsè ká mọ̀ pé àkárẹ́ torí gbogbo ẹ̀ ní ẹ̀rí ṣe kíni ẹ̀rí wá fún ẹ ká sọmọ ló kọjọ́ kejì ká sọmọ ló kọ ní ìjọta bí ká ní ká tóbi àbí láàrin tó tàbí tó tó díjọ́ kejì kátó lọ́kọ́ kí náà ń pe irú bọ́ọ̀rọ̀ yẹn ti wá nínú ẹ̀sìn ìṣìláàfù kí ni ìṣìláàfù tànáwò yìí náà ń pe irú yìí gbogbo ẹ̀ ló tọ́ ó yàtọ̀ sí ìṣìláàfù tàdọ́ọ̀dù tàdọ́ọ̀dù ni pé ìkan ló tọ́ àyè kò sí kí ni kò tọ́ nígbà tí gbogbo ẹ̀ wá tọ́ báyìí ẹni tó dáa ní kí ta bá ṣe lé ká ìfẹ́ ìfẹ́ ní ó sì dá torí pé ẹ̀ ti pa tòjọ́ yẹn rẹ̀ ìfẹ́ ìfẹ́ ní àwa padà rọ́ sí bẹ́ẹ̀ àtàgbọ́yé àwa padà fẹ́ padà síjọ́ kejì nínú rí ẹ̀bí ẹ̀kọ́ ni gbogbo ẹ̀ náà ló wà tó bá ti ṣe pẹpẹlẹmọ ti tó lóòjọ́ yẹn ó ṣe pàtàkì kó fi spread láàrin ta ni àwọn èèyàn ṣùgbọ́n kájọ́ ẹ̀kẹ́ ìdílé náà wáyé lẹ́kọ̀ọ́ kẹ́ká máa fi yẹn pé àti kí àgbàgbé rẹ̀ pátápátá ìgbẹ̀ náà ni ó wà ẹni káwùjọ mi ká pé olóòjọ́ ìlànà àwọn tó wú wọ́n ṣe kéde ló pọ́pùlà láàrin wọn àwọn tó bá fẹ́ yẹ sínú ẹ̀kí làwọn ṣe oníjọ́ kejì làwọn mọ̀ padà sí àbí kẹ́lẹ́ mọ̀ ká alẹ́sọ́njọ́ kejì náà ìwọ́n la pé oníjọ́ kejìjọ́ kẹjọ ló pọ̀ láwùjọ pé lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ brass àti sàfihàn sí kàmọ̀ sọ́lọ̀jọ tàbí ẹ̀fẹ́ ẹlòmíì tẹ́ bá mọ tẹ́ bá ti sọ kọ́ ọmọ fún yóò mọ̀ ká yóò fẹ́ lè rí pé tẹ́ gbọ́ sílẹ̀ yìí wáyé sá àyíbẹ̀ ẹ̀kọ́ ni ká àbúlábújá bímọ ẹ̀sìn ìsopọ̀mọ́ láti jẹta èyí ìgbẹ̀gẹ̀ tó rọrùn bákan náà yọmọ sáábì èyí àbí sábà tó mélòó méje sáábì èyí alẹ́pẹ̀ iná sùn níbi láyé pọ́lù tàwílì sáàlì fi tàwílì méje ní nǹkan mi méje ní méje ní méje ń jẹ́ ni òǹkà sì kẹjọ ẹbùsì wà lẹ Yorùbá wọ́n ní ọ̀rọ̀ yìí ẹgbẹ́ ìgbìtì máa mú máàlìkì ìmọ̀ máàlìkì wọ́n gbìyànjú lórí ọ̀rọ̀ yìí ìmọ̀ máàlìkì sọ pé ní sídàjì ọjọ́ bá ti lọ tá a bá fi bímọ takú mọ́ ka ẹjọ́ yẹn mọ́ mọ́ yẹn mọ́ tó sídàjì ti lọ látọ̀jú alẹ́ láwọ̀ ya ti bọ́ sí ọjọ́ sátọ̀dẹ̀ báyà rí sábàtà wà fọ́sálì fàjárì láìlì ti lọ nàárì ló kù tílẹ̀ bá ti mọ́ àwọn abẹ́rẹ́ fi ètè àárọ̀ náà yà rọ̀ ìdájí ti lọ òru ti lọ wà kú ojú ọjọ́ kákú mọ́ ka ìjọ yẹn mọ́ ká gbé dédé ìsìn láàbí báyìí ẹ̀kọ́ bóòlù kó àkíkọ́ ló wà jọjọ́ ìjọ kejì wọ́n tó bá ti ní bí aago mẹ́sàn-án ọ̀la aago mẹ́sàn-án àárọ̀ ní gbogbo ìdájí ti lọ ẹ mọ́ ká sátọ̀dé ẹkú bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti kiri sunday ẹni tí máa ń mọ̀ ẹni ti sọ nìyẹn ẹ̀rí kí ni léyìí tí máa ń mọ̀ ẹni ti sọ ìgbìyànjú ni ṣùgbọ́n tí gbìyànjú yìí ní ti north sudan kò sí dànù ìyẹn ló bàbá pé ṣé àbúmọ́lẹ́kùn mọ̀ṣúlù fún nínú àwọn ọmọ tó mọ́ mọ́lìkì án lójú mọ́ mọ́lìkì ń sáà ánàkúnmọ́láyò ẹwọ́n nínú gbogbo mọ́ tó fọ́jọ́ ní àwọn ètò ánàkúnmọ́láyò ó sáré láti sọ bá fáwọn ká ẹ̀yìn náà lẹ́kọ́ wa pé ó tó bá ti takò kí ni nẹ́sù pé kó ló yóò ká fún mi kàlá mi wà yọ̀rọ̀ gbogbo ẹ̀ lálẹ́gbọ́ rẹ̀ láti di gbẹ́sẹ̀gbẹ́ sáà nígbà àyàfi sọ́ọ́ṣíbà adal kọ́bùrẹ̀ ọmọ ẹni bá kan bá kan ẹni ibùdó mọ̀jìṣẹ́nu látàrí mọ́mọ́lì kí náà ní òde gíní ní ti gbà ìgbìyànjú yẹn. náà ṣùgbọ́n àwọn ará àti ìlú ti wáyé àti òru lọ bí ní o àtọ̀sán ni mọ́lẹ̀ gíní mọ́kàjọ́ nǹkan. ní ọgbà pé ní ìjọ keje náà náà sọ ọ ẹ̀rì pẹ́ ká wà sí kàtàmọ́ká o wọ́n ní ìjọ keje ni o ṣùgbọ́n tó ń ka ṣe kíní tó fi kẹjọ. ibi kọ́mọ àwẹ̀ ìlàgbà lọ́dún tààtì tààtì àwẹ̀ tààtì ní ìrùgbẹ́ tó ń kà sí ìtẹ̀ tààtì wá tó wá ní pé ìkálukú àgbà àfà ìtàgbà ìdíje gidi ẹ̀dí pé àti wípé ní ọjọ́ tó wá bẹ̀rẹ̀ abẹ́ mú dé ìjọta dìbò ìjọ òun ẹ̀kọ́ ìjọ ẹ̀nà ni kódà kó mọ́ ju ten minutes lọ kíjọ yẹn tó ni. wáyé pé ìjọ kèké ẹlòmíì látara àfẹnú àbá àfẹgbódodo lọ́wọ́ tó bá yóò ní ìdí wà kọ́ yóò agbédájọ́ sí yẹn pé ẹfẹ́ sọ pé ẹ̀wọ̀n jẹ́ méjì ní lágbàríkà ní táǹbọ̀ sọ yíwu ẹ̀yìn jẹ́ tẹ́ sọ̀rọ̀ jọ́mọ̀ ẹ̀lẹ́sẹ̀ fún ni ìjọ kẹgbọ́n náà nù ṣùgbọ́n tá bá pé tó rọ̀ sí a padà síbi tí ó rà tì mí torí pé àwọn tẹ́ bá ṣe ń gbà tó ni ládá ìwọ́n tọ́mọ tó ń sagiri bẹ̀rẹ̀ sagidi ìtàn ká fi dèdè táwọn mọ̀ ṣe ìwọ wá mọ̀ sí wá ní òun iná lọ́mọ ṣe lọ sọ lè kọ̀ọ̀rọ̀ ayé dé báńkì ní àwọn nǹkan ọ̀rọ̀ ayé mọ̀ mọ̀lẹ́ká àwọn bàbá yẹn tó dé ìṣúra ẹ̀tọ́ wọn lájú àbí nítọ́sọ̀ ní ẹ̀gbọ́n tó bá dìgbà ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lè bọ́jú sí ẹnìkan láwọn ṣe lọ ìyẹn bá ní làáfà èrè ọdún ẹ̀rí tí ìbá sagbára ayẹyẹ jọ keje keje tí ìbá sagbára jọ keje kẹta ọ̀rọ̀ kàfà dé lórí ẹ̀ àtúnwá bá tán ní àdìsí yẹn wá bẹ̀rẹ̀ ìfòró dàn pé àti tí ìbá ti sagbára kọ́ yẹ pé jọ keje náà lówó dé wọ́n kẹ pàkíkọ́ jọ kẹjọ èyí pé jọ kẹjọ ni wọ́n mú ó kẹ bọ́ sí àbíjọ kẹ ìlú jọ kẹló jọ kẹsàn-án àtúnwá bẹ̀rẹ̀ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan mẹ́ta yìí náà ní tó bá ti di pé ẹjọ́ wá ń bèèrè lọ àná ìtẹ́lẹ̀ yìí ò lè pa mú ìgbẹ́ ìtújú mú rí àwọn afárá lórí ẹni pé ẹni ní èyí lè pa. náà kúlù gùlámì mùrùtánù bí àfikọ́tì gbogbo ọmọ kọ̀ọ̀kan lápá àkẹ́kọ̀ọ́ fún àbí ẹ́ níjọ́ kejì ẹ̀ níjọ́ kejì ọmọ òun náà sọ àbá àyẹ̀fà ọmọ òun náà wọ́n ní jọ́ kéje tọ́mọ ẹ bá kú mi fún ọjọ́ kéje ńkọ́ sáàtò fún tó méje gbogbo àwọn bá wọn. ẹ lọ́rọ̀ àti kan wà. شيخ سميت عفان المفصل في أحكام العقيقة في من جلد الحمد لله gbogbo àwọn ẹ̀rẹ́ àbá ìlú kọ wa lórí ọmọ tí ìdíjọ́ kejì sáré pàtíkò fún nǹkan ní yọmọ tàbí àáfà kíkọ ó jọ tọmọ yẹn bá bí sábì ọmọ yẹn ṣẹgẹtì péjọ méje ọmọ òsì péjọ méje ṣe kí ni ti ekú àníyàn yẹn pàtíkọ̀ fún. àkèmí rárá yámọ̀ sàbí yìí tó bá di jọ́ kejì tá a ni ọmọ yẹn wà kó sí kí ni kò sí o tó ti jíjọ́ méje wọ́n torí pálẹ̀ mi ni kún lùgbò láàmì gbogbo ọmọ ayé tó bá di àkẹ́tọ́ tó bá di jọ́ méje jèjì tá a ọmọ yẹn wà kó sí àtàkùkọ̀ fún àkẹ́tọ́ tó bá di jọ́ tọmọ yẹn bá di jọ́ méje àti ọmọ yẹn wà láyé òjò tó bá lẹ́yìn tó pà kíkọ̀ fọ́nrán tó ti kú mọ́ ìka ah, á ah, ẹ̀sùn olóko ní ọmọ tẹ́ wa ń kó dà ọmọ tẹ́ wa ń kó dà kiri tẹ́ kó dà àbájú kan ẹ̀ tó ti dà ẹ̀ aṣọ níwájú rẹ̀ pé ká ló ti dá ò ó súnmọ́ ju ká ló fún àti ẹ̀rẹ́ ìdìtò fún ẹ̀mọ́jà bẹ̀rẹ̀ kó súnmọ́ tó ààrẹ yìí

bákan náà ni ó mú àwọn irun ava irun ìdọ̀tí kíláàtó ìdọ̀tí ọmọ ìyẹn ẹgbẹ́ nínú ọmọ kékeré sọ́ba agbọmọ ẹ má jẹ́ kéwòn rẹ̀ kẹwàá o ẹ yàrá gbé torí kí wọ́n gbà pé ava ànábì ní ava táwọn bá tó ava yẹn á tún ní kíni ẹ́ ẹ́ tún fẹ́ gbé ànábì ní ká fi mú kó ní tó lékè ní pé ìdọ̀tí ní kí láti ìdọ̀tí èyí tí gbogbo ìdọ̀tí ní ẹ̀gbin àìrẹ̀kọ́ wọ́n gbogbo ẹgbẹ́ lálẹ́ ka fún ìdọ̀tí ẹ bá ti gbèyàn lọ inú ọmọdé ìpele kì í lára náà fẹ́ gbọ́n fún ọmọ ìyàwó ẹ̀rọ lójúmọ́ ẹ wá gbọ́mọ yìí o òun lè tún ìjẹ́ kí irun ẹ̀ lára o ilé ẹ̀kọ́ tẹ́lẹ̀ àyẹ̀bẹ̀ ń gbọ́ ilé ẹ̀díẹ̀díẹ̀ náà kí ni kí ni ẹ̀gbin kí ni ìdọ̀tí tí ìfẹ́ ẹ̀gbin fàálì sọ bí kí ni ìgbẹ́ ẹran tó bá tẹ̀ gbẹ́ ẹran mọ́lẹ̀ ń sí àbí gbẹ́ ẹran wà lára afẹ́ ó lè kírun sọ́rí gbẹ́ ẹran tí wọ́n tẹ̀ ń sọ ìlú òkèlè alámọ̀ ọmọ tó ti ń bọ́tọ̀ ìgbẹ́ lẹ́bi kun lé ìgbẹ́ màálù tẹ́tù máa lọ bìyàn fúlàní pé dákú tó máa mi bá yàgbẹ́ púpọ̀ lọ́la ìmí níwà kan náà ìyá kí ní ti wá sọ ìgbẹ́lẹ́fẹ́ lọ kó wọ́n ti gbélé tọ́jú ìgbẹ́ parí òjò tó bá kópa ilé òtún máa dùn ilẹ̀ ọmọ tẹ̀mọ́ ẹ̀rọ tẹ̀mọ́ tẹ̀mọ́ lẹ́bọ̀ torí pé ilé alámẹ̀ tó bá ti tún sá tó lọ bí ọ̀sẹ̀ bí mẹ́ta mẹ́rin ẹ̀ tó máa bẹ tọ́tàdé fẹ́ fọ́ kẹlẹ̀mbẹ̀ náà àwọn èèyàn àfáàlú irú ẹ̀ láàkàrún ọmọ kékeré náà fún èyí tí kí ni ẹsẹ̀gbẹ́ tọ́wà rẹ̀ kẹrin tí bá ti gbọ́mọ ò ní fi aṣọ yẹn kírun àbí kí n fọwọ́ padà hmm. ìyá rẹ̀ tó máa ń gbé ẹni ẹ̀sìn bóun ní kírun kò sí wọ̀ mú èyí tí kí ni kì í ṣe ìgbìmọ̀ tó ẹni ká fa ìyẹn tó wà pé irun wo làáfàá tí tọkùnrin ni àbí tóbi tọkùnrin ètìfákọ́ wà lórí ẹ̀kọ́ obìnrin ní àwọn afáàní ìṣẹ̀lá ẹ̀ẹ́kan jùmúrù sọ pé ní ẹ́ tó wà ní kólógò láàrin àtọkùnrin àtobìnrin orí tó bá wù lẹ́yìn rẹ̀ ó ọ̀bá fúnlẹ̀ èyí tó wà pẹ̀lú ta bá fáyẹn àní alẹ́ wọn pèdè tó láti ẹni ti sọ́dá kan fi yí ẹ̀ ní odò wọn sọ́dá kan eléyìí ni ìparí báàbò akẹ́kọ̀ọ́ bí ọlọ́run ti fún adágbára mú àwọn náà bá sọ́nà àtàrà kí ó gbàǹjẹ̀ tó fún wa àti ó sàlẹ̀ fún àgbẹ̀yẹ̀ sí rẹ̀ ọ̀sán